bíyèsí rẹ elédùnmarè ọba tó tóbi tó lọ kọrin kése àdìgún òkè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba mi tó fi gbogbo ara ṣe kìkì iná ewúrẹ́ tó wọlé tí ò kágò ó di múmúso àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmúbọ̀rìṣà ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi èmi ọmọ yín ọlájùmọ̀kẹ́ àṣà àpèké ọ̀kín ọmọ ọ̀yọ́mọ láàfin òjò pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ àtìbà mo kí yín mo ní ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń wo ọlọ́tọ̀ ó ní tòun ọ̀tọ̀ òun tún ni ètò wa lónìí lórí òwe àti ìtumọ̀ rẹ̀ náà la ṣe wá o ohun tó yẹni ló yẹni òkun ọrùn ò ya díẹ̀ ó sì ya díẹ̀ ẹni tó fà lọ́wọ́ ni ò yẹ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tó ní kìmí ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá kẹ̀pẹ́ àgbà kò ní tán lórílẹ̀. Hmm ó túmọ̀ sí pé ohun tó bu ìkún ni ló yẹ kéèyàn máa ṣe ìwà tó bu ìkún ni ló yẹ kéèyàn ó máa wù láwùjọ bíi ká pèèyàn nílé mọ́mù ká wá máa bá ta ajá àbí ká máa bá pẹ́ ẹlẹ́dẹ̀ lọ́wọ́ rẹ̀ tí fi ń jẹ̀ka ẹ rí i pé kò bójú mu tó rárá tí wọ́n bá ń pèèyàn lọ́mọlúàbí ó láwọn ọ̀wà kan tó yẹ kí wọ́n máa bá lọ́wọ́ rẹ̀ ó láwọn ọ̀wà kan tó yẹ kéèyàn ó sá fún tó yẹ kéèyàn ó jìnnà sí bí irọ́ pípa olè jíjà ìfipábára ẹni lò pọ̀ àìlóòótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn ìwà la sì fi mọ̀ pé ọmọlúàbí ènìyàn lágbájá ẹ jẹ́ á tún wá ara wa ṣe ẹ jẹ́ á hùwà tí ó pọn wa lé nítorí ọjọ́ iwájú nítorí ọ̀la nítorí àwọn ọmọ wa sílẹ̀ tó oyin tèmi ṣe tán ó fẹ́ mọ rìn kókó ògì títí tí wọn ò fi padà wá nígbà míì ayé orí mádégún sọ pé ire